adáwọ̀gbẹ́ fún ọlọ́run ọlọ́run ọba ìṣiṣẹ́ pé orúkọ aláṣẹ ká máa dúpẹ́ fún oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún ìlú àgbẹ̀ òun náà rí pé ọlọ́run ọba ṣe wá ní ìṣòro àìní jẹ́ ìṣòro máa ọlọ́run ti di ó tẹ̀lé tẹ̀lé ìtọ̀ọ̀kan ọ̀rọ̀ ọ̀bẹ̀lẹ́wọ̀n ọlọ́pàá ẹni tí a yẹ ìṣòwò ọlọ́run tó ṣe wá lẹ́ni àrùjá náà pẹ̀lú sábà bí ìgbà adúgbẹ́ ìfọ̀kànbalẹ̀ ti ṣe láti ṣe wá ọlọ́pàá ilẹ̀ ìfọ̀kànbalẹ̀ kúrò ní àgbèrè wa àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́pàá fi àgbèrè gbogbo àwọn àyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ Adúgbẹ́ àlàáfíà tó wà wá ní sí ní àkúnní, àlàáfíà ara wa orúkọ wa ìdàlẹ̀ fún ẹ̀. Àwọn tí ó yà láàáfíà orúkọ wa fún ọ ní àlàáfíà. Gbogbo àwọn orin tó kù náà àti dúpẹ́ rẹ̀. Àwọn orin náà ṣe ìdàgbà bí ìrànlọ́ ọlọ́run. Wọ́n ṣe ti dáre ní ìgbìmọ̀ ọlọ́run. Ọlọ́run àwọn orin láti máa béèrè láti máa béèrè ọba máa ṣe fún wa wọ́n wọ́n wọ́n fún wa láyé àtàkùn ìyàmá. Táwọn sọ̀rọ̀ ní àtàkùn yìí, ọ̀rọ̀ sọ́lé àwọn tó ti fún àwọn àgbà ọ̀tọ́. Ẹ̀yin náà àti ẹ máa gbọ́ ìbánisọ̀rọ̀ náà, ọlọ́kùnrin ní àpèlé ọ̀rọ̀ náà. Àti alágbèrè alágbèrè òun láti abala káàkiri ní àkídà òun náà ni àwọn tí a gbọ́dọ̀ rí ní ìgbàgbọ́ nínú ẹ̀mí wa lẹ́sìn ìwà òun ní máa bàjẹ́ tá a bá ti láwọn ìgbàgbọ́ kan nínú ẹ̀mí ẹ̀sìn èèyàn yọ ọ́ bàjẹ́ ṣògbàgbọ́ yìí òun ló tẹ̀sí pàtàkì pọ̀ tó ń bẹ nínú ẹ̀rọ ọmọ ènìyàn sọ́dọ̀ ọlọ́run ló ti bọ̀rọ̀ nìyí. Kódà lọ́dọ̀ ọdún wa náà, ìdí bẹ nínú ẹ̀rọ ẹ̀kejì rẹ̀ sí ẹ, ó pàtàkì ju nǹkan tó dàbí lọ. Sọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ kọ̀ bàtà tó bá ń tàfihàn dáadáa. Ìlú wọn náà, ọ̀sán pẹ́ ní ẹ̀rọ ìjẹ̀bi ti ti ara.

Kábálá ti tí a wá wà nínú ìrìtọ́wà lọ́wọ́ wa àti wà ní Bẹ̀rẹ̀tì. Ní Bẹ̀rẹ̀tì náà, ìbéèrè ẹ̀yà ẹ̀kẹfà òun náà ti ọrọ̀ wáyé ẹnu Bẹ̀rẹ̀tì náà. Ìwé dáadọ́ là ń pè ní Mọ̀tásọ́rọ̀ àti Ṣáàkì Ìsàmíyá nígbà tí ìdáàbí wọ̀sùn lábí àṣọ ìhà. Ìgbẹ́gbẹ́ àbá wa, Mọ̀hámàdù Bẹ̀rẹ̀ àwọn adáàbí wọn ṣe ìwé náà. ìbéèrè tí ó wá wà níwájú wa òun náà ni pé àánú yẹ́sìmáwó alẹ́ àmúwáátá àlẹ́yẹ́sìmáwó alẹ́ àmúwáátú àdúrà àlẹ́yẹ́sìmáwó alẹ́ àmúwáátú àdúrà àmúwáátú. sọ ìbéèrè ebe ó wà ní iwájú wa òun náà ní ìbéèrè ìtumọ̀ ìbéèrè náà òun náà ní àwọn tó ti bọ́ sọ́dọ̀ ọlọ́run tí wọ́n ti mú àwọn ní àwọn ṣé ká bá wa sọ wípé àwa pè pé ìwọ́jọ́ jẹ́ tó wà níta lẹ́yìn dákun à ń gbé ọ̀rọ̀ wá rẹ̀ wá lọ́wọ́ wà níta lẹ́yìn ìjà lílọ bẹ́ẹ̀ ní sàárè kan wà àbí dákun táà lọ tààwá rò pé káwá ṣe irú ẹni bẹ́ẹ̀ wípé lọ́wọ́ á ṣèrànlọ́wọ́ kan fún wa láyé. Kò dáhùn máa pẹ́ nínú ìgbàgbọ́ àwọn mùsùlùmí tó wà bẹ́ẹ̀. Torí bí àwọn èèyàn ná àwọn tó ti dájú lọ káàdì ní Nàìjíríà tó tó dé, àwọn gbà wípé ẹ bá ti kú. Ó ní nǹkan tó fẹ́ ṣe fún aráyé. Òun tún ti tọ́jú náà pé ó ti kúrò nínú àwùjọ àwọn adájọ́ mẹ́rin ní olùkó ìbẹ̀ kó ti wá lọ bó sí àwùjọ náà ló dájọ́ àwùjọ mẹ́rin lọ. wọ́n gbà yí pé agbára kan ti dọ́wọ́ rẹ̀ tó ju agbára rẹ̀ jà wà náà wà láyé ti àmì lọ. ìgbàgbọ́ kan ni tó ti wà nílẹ̀ káàkiri ẹ̀kọ́ tó lágbára bẹ́ẹ̀ ìgbàgbọ́ ìwà ni alẹ́jọ́ máa rí dé ìgbàgbọ́ tí ọ̀gá ìgbàgbọ́ ìgbà ó wà lọ́dọ̀ wa ní dáadáa nílẹ̀ wa níbi ìgbàgbọ́ tó wà ní pé ẹjọ́ bá ti kú àwọn èèyàn gbàgbọ́ pé a gbọ́dọ̀ àwọn ọ̀dọ́gbẹ́ bàbá àti mọ́sùn lọ́rùn rẹ̀. Nígbà ìgbàlérò pẹ̀lú mọ́sùn lọ́rùn rẹ̀, òun náà ti gbé bọ́nàwọ́ rẹ̀, ó máa fi gbé bọ́nàwọ́ rẹ̀ tí òun lọ́sọ̀. Pẹ̀lú àwọn ẹ̀ ti gbà wípé ẹni tó lọ sọ́run yẹn sọ̀rọ̀ kó ń súnmọ́ lọ́rọ̀. Èrè tẹ́ máa ń bí síbẹ̀, òun lè bí àgbà, òun lè bí nínú, ó tún wá fún àwọn tó wà lóyè. àjọ òní jẹ́ òun tó wà nínú ìdáre yọ sọ̀rọ̀ ń sọ gbogbo àwọn ọmọ rẹ̀ yorùbá tó ti gbé òkú ọlọ́mọ lè sùn sọ àmọ̀jọ ìdílé náà wọ́n gbà ọmọdé òkú ọlọ́mọ lè sùn tó ní àwọn ọmọdé ọmọ sọ wọn káwọn tẹ̀lé wọn káàkiri jẹ́ kí dàgbà tó ara àgbàgbọ́ náà ní lára ìgbàgbọ́ dáàmà tó ti ájú wa lọ sí wà tún lọ lọ sí ìdarí wọ́n wà sọ wípé àwọn bá àwọn bẹ́ẹ̀ lọ pé òkú pé kó ti rẹ̀ tó kú ta bá kú wọn ní afẹ́ ló tá a bá dúró tó ti rẹ̀ yọ wà sọ ẹni tó bá pa yọ wà sọ pa wọn àdúgbò wípé òun gẹ́gẹ́ bára rẹ̀ yóò ti lè ìdarí ẹni tó pa yẹn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ àlọ́ pa ẹni rẹ̀ padà. ìgbàgbọ́ ní láwùjọ wa ìgbìmọ̀lẹ́ ṣùgbọ́n ẹ̀sìn ló kó yá pé ìgbàgbọ́ yóò ṣe ìgbàgbọ́ tó rí bẹ́ẹ̀. oníbẹ̀ rárá ìwà bàbá wo ilé ti kú ẹbí wa ó ẹwọ́ wa ìgbàgbọ́ yóò rárá ọlọ́run ọba sí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ tàbára lọ bí ẹnìkan tó wá nílé tó sọ kankan fún wa àgbọ́dọ̀ ọbìnrin lọ bẹ tó pẹ́ padà ìgbàgbọ́ yìí àlùjàmù ló ṣe gbogbo fún kàtà àṣọ kò kí ń jẹ ẹni tó kú òun ti àwọn kan ẹ̀rọ jẹ pé àgbọ́dọ̀ ní ìgbàgbọ́ tó jẹlẹ̀ dáadáa àwọn tá a jẹ́ kí ìgbàgbọ́ dá ọwọ́ àlàáfíà wáyé ọ̀kárí oko

wọ́n wá sí títì kan nínú ilé gbogbo ọjọ́ tí wọ́n bá ti lọ ẹwọ́n lọ yí nìyí ẹwọ́n lọ sí nìkan ní wọ́n ti darí bàbá rẹ̀ ti darí ẹ̀sẹ̀ òun náà ni wọ́n darí lọ wọ́n lọ máa ṣàdúrà bẹ́ẹ̀ ní wọ́n bá ní ẹ̀sẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́rí ìpọ́tà ìdí darí ẹ̀sẹ̀ òun ni wọ́n darí lọ kódà wọ́n wà lè gbogbo fún ẹni ẹ̀dù jẹ́ ọwọ́ arábẹ́ wà lórí ìfúnṣọ́ lọ sí sàárè yẹn kó lọ sọ̀rọ̀ àforíjì lọ́wọ́ lórí ìdájọ́ sọ̀rọ̀ àforíjì wọ́n gbà ìdí àforíjì tó lọ sọ̀rọ̀ yẹn kò kù ìforíjì lọ nígbà tí ìlú tó wà ní àná. sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọ̀ bá ìdáhùn ẹ̀ńtà bí i mọ̀ sí lórí ayé àwọn òkú wọn tó ti kú tipẹ́tipẹ́ wọ́n gbà bí àwọn àbá àdáni wọn kò fi sàárè mọ́lẹ̀ lórí ó ti wọ gbé àwọn èèyàn máa ń bá kẹjọ máa ń ní kàtà ó ti gbé lọ́wọ́ sílẹ̀ ẹ wá sọ orí lórí àpá gbogbo àwọn ilé ìpàdá ọmọ ayé súnpẹ̀lẹ́dá ẹ̀bọ̀ ni tí ó bá gbogbo ẹ̀sìn téèyàn ṣe tí ó bá gbogbo ẹ̀jẹ̀. èèyàn òní ní ìlú náà bá kí wájú ọlọ́run èèyàn òní ní ààrẹ èèyàn òní ní dàgbà èèyàn òní ní ìgbẹ́jọ́ ayé orí kò ní àti pàdé wájú ọlọ́run torí pé kí wọ́n fẹ́ ọlọ́run ọba ló lè dé ọ̀làlọ́ tó fẹ́ nìkan. ẹ̀dá àgbàdo pé fún wa láì fi ṣe dandan fún wa. sáyẹ́rá máa ń ṣe dandan tí mo wọ èmi ọ̀wá tẹ́lẹ̀ bí àbá máa ká mi yẹn. ṣé wọn lọ́wọ́ ẹ̀yẹn ká ló ṣẹlẹ̀ sí wọn ìjọba múlò ṣẹlẹ̀ sí láyé. ẹgbẹ́ àbúrò bàbá ń ṣẹlẹ̀ sí ìyàmọ̀ láyé tí ìrọ̀bọ̀ tó lówó ẹgbẹ́ ọmọdé máa ń fẹ́lẹ̀ yọ̀ ọ́ ìdáwọ́ ẹgbẹ́ ẹ̀rọ máa jẹ́ òkú tó ló láì kí ọmọ tó bẹ̀rẹ̀. wọ́n náà bá ti ṣètò orí ayé èèyàn bá yóò kọ́ kàmí gàárì máa bá ẹ̀rọ gàálẹ̀. ìdáwọ́ bá yóò tẹ̀lé tó tẹ̀lé tí ò tẹ̀lé. sọ ẹ̀mí ìdájá àwọn ara wa ẹ̀mí ìdẹ́ká wọn wàhálà ara wa ìdààmú àti wàhálà láti ẹ̀rí ṣe lórí ayé lónìí ònìyàn. ònìyàn ìjọba ẹ̀dọ́ bá ti kú òun ni ìgbésí ayé wọn. Fẹ́rẹ́ tó bá ti kú àlàáfẹ́ nílé ayé ni ó kàn án rárá. Kò kàn mọ́. Àyàdá pé ọlọ́pàá tẹ̀lé wọ́n jẹ́ pé nǹkan ẹyọ kọ̀ọ̀kan. Alákùnrin ti é wà bẹ́ẹ̀. Ó ti wà láàyè ilé ẹ̀. Pèlè tó wà bẹ́ẹ̀ ẹ̀rù fẹ́ fún mójútó àwọn ọmọ ọmọ jíjẹ láyé tó fẹ́ mójútó. Ó fẹ́ mójútó ìwọlé mójútó wọn náà. Òṣùpá wà ní

ẹgbẹ́jẹ̀ káwọn wàhálà káàkiri gbogbo àwọn kẹ́mí òde tùmá lẹ́bi abẹ́kẹ́ àwọn apá sí àǹkà ìlú wọn tó máa yìí wọ́n ní pé òkú tó máa ń gbọ́ tí wọ́n bá ń pè é pé kó wọ́n wá sí ìrànlọ́wọ́ wọ́n ní a ìjà àwọn náà ní pé láàyè ohun náà àdùn àwọn òkú ọ̀gbọ́n kẹta dá pé wọn bẹ́ẹ̀ pariwo pariwo àjọ jáde lọ́dún wọ́n kẹta nítorí lára láti jẹ́ àwọn òbí lágbára jù lọ. Sọ ọ̀rọ̀ ju aráyé làwọn náà rán. Àwọn alábí bí kù káàtà lọ́dọ̀ àkáàmà tàbí àgbèrè ní kí wọ́n gbé ẹ̀kọ́ náà sọ́dọ̀. Àwọn òwúrọ̀ lọ́wọ́ àgbé ilé ayé ọ̀kan ọ̀nà àwọn mẹ́rin máa ń bẹ̀rẹ̀ àtàbẹ̀rẹ̀ ọ̀yọ́. Àwọn tí kú òní lẹ́nu ò lè padà wá sí ilé náà. Àwọn yóò ń lò lọ́dọ̀ àjù. Àwọn tí wọ́n ti

ó jẹlẹ̀ láàrin tàbí ó jẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àti àwọn tí wọ́n jẹ́ àwọn ará mẹ́jà tí wọ́n jọ pẹ̀lú. Gbogbo àwọn ará mẹ́jà ni wọ́n jọ pẹ̀lú. Àwọn ará mẹ́jà lọ jọ pẹ̀lú. Àwọn tó jẹ́ àwọn sọ̀nà àbí ìwọ̀n, àwọn ẹni lálálálálálálá àwọn ará mẹ́jà. Wọ́n wá pa wọ́n lójú òkú Wọ́n kú sójú òkú ìgbàgbọ́ wá sí lórí ogun òkú wọn wá wà lẹ́yìn rẹ̀ òkú wọn ti wà lẹ́yìn rẹ̀ wọ́n ti kú ààrẹ ti wá ń dá ààrẹ ìjọba sí wọn sọ́nà wọn wá ní ọjọ́ ààrẹ ti dá ààrẹ ìjọba táwọn òkú yẹn wípé nǹkan tí mo ń sọ fún yín ìjẹ́ rí lódodo àbẹ́ rí lódodo àti ìgbà ń dá ààrẹ ìjọba àwọn kan wọ́n wòrí gbé àjẹ́bì ti kó àwọn láyà fùráì ó ti sọ àyà fùráì ìdá tó tó tó tó àyà fùráì ti sọ̀kalẹ̀ fánàtì táyé ti sọ wípé àìrèrè táwọn òkú sọ̀rọ̀ ọlọ́run àti ìdílé òkú tó bá ọ̀gbọ́n kankanmá àrẹ́bí ti fún àwọn aṣọ àádà wípé òun tó bá ti kú kò lè gbégbé o kò lè gbọ́ ìkànnà lọ́wọ́ àwọn àyàwó ṣùgbọ́n kẹmọ̀ pé òun tó bá ti kú ọ̀gbọ́n káwọn aṣọ ọmọláyé òun àtọ́ náà ọba rẹ̀ ló jọ kù ṣùgbọ́n wọ́n sọ fún láyé

àwọn tí wọ́n sọ ọba lo mírẹ́kù fánàbí pé ọlọ́run ọba lo mírẹ́kù fánàbí pé fánàbí ti sọ̀rọ̀ òkú ṣùgbọ́n ọ̀rọ̀ ti kan ń gbé rárá ìjọjẹ́ ní wípé wọ́n mọ̀ pé dáná bí ìsọ̀pá màláyé wọ́n mọ̀ pé kí ni òòrùn lójé ọ̀rọ̀ wọn bá ìpàdé ọlọ́wọ́ ọba ọmọdébú yẹ àlàáfẹ̀lẹ́ àwọn ọmọ lójé sọ̀rọ̀ àti àtẹ̀yọ̀ fún ẹ̀mọ́ sẹ́yìn ìbẹ̀rẹ̀ lọ́rẹ̀ aláìsí lójé kí ni ó ẹwọ̀ kẹ́lá tó máa ń sẹ̀rẹ̀ àti àwọn ìgbé kí ni ọ̀rọ̀ ìpìlẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ ìpìlẹ̀ ní pé ẹ̀jọ́ bá ti kú ẹ̀jọba ti kú káwá náà sọ wípé yọ́ máa gbọ́ dáì sọ ìlú gẹ́gẹ́ àwọn afáwọn náà gẹ́gẹ́ tó tí ò jẹ́ ìfẹ́ rárá tó ìjọba ti kọ́ máa torí pé ó jẹ́ ìfẹ́ tó kù táwọn èèyàn láìpù lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn afáwọn náà wọ́n bá bèèrè lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ ti ti gba ọlọ́mọ ọmọ rẹ̀ ẹ̀yà fún àtúntò abẹ́rẹ́ pọ̀ ó ti bẹ̀rẹ̀ pọ̀ lọ́wọ́ rẹ̀ kí ló sọ ẹni tì ẹ̀jẹ̀ rà ìfẹ́ gbọ́dọ̀ bá ti kéèyàn òkè láyé tí kò fi dá ní yóò wájà ẹni ọ̀rọ̀ àwọn ìgbẹ́ òun ti gbìyànjú àwọn ọmọ kú yẹn ó lè ní gbọ́dọ̀ pè ẹ́ ọ̀gbẹ́lẹ́ mi kò sí nínú ẹ̀ ẹ̀yìn tó fi ti múlẹ̀.

wọ́n láwọn ló fi wọ́n tó dùn. Ìdí òsì inú ẹ̀sìn. Ṣùgbọ́n ìjọba jẹ́ tó bá tóbi lọ́dọ̀ tó wá bí a máa kàkì lè fẹ́ àwọn afá àtijẹ́ wọ́n tó máa lóko wá lébi pé kọ́ wọ́n gbàgbé ìlú. Wọ́n gbàgbé bẹ́ẹ̀ ṣe ti gbé fi wọn. Ìpìlẹ̀ ni wípé òkú lọ́dọ̀ ti kí lọ́sàn wo ọ̀rọ̀ àlùkè hámà lọ́kàn. Tọ́lọ́dọ̀ tó

Yẹ́lú mi jẹ́ pé wọ́n ní ọlọ́run ọba tó fánà bí gbé wà máa áṣíríkà bí gún ní èyí bá a bẹ̀rù. Bẹ́ẹ̀ máa bẹ̀rù sọ́kù kẹ́kẹ́. Ọ̀rọ̀ ni wà ẹ̀mí ìtàn. Àwọn dára wọn sí alàyè lára wọn sí gbogbo ọmọ ṣe wá àdéhùn. Àwọn aláǹgbọ́ ọmọ bá sọ̀rọ̀. Ẹ bá ti wọnú ìdàrẹ́ àrùn ọ̀tá ìlú wọn. Wọ́n ti parí ayé wọn. Ó lè fún ọ

wọ́n fẹ́ dàá nínú kòtò ní wọ́n fẹ́ dàá ìbẹ̀rẹ̀ lọ lórí. Àrẹ́bí tó ti lẹ́nu kòtò ààyè dáhìrì. Àrẹ́bí wa ní pé ẹni tẹ́ wa ẹni ó kéré yóò áyíwà jáde tó wọ́n á wà ádà lọ́dúnkún àpò. Òṣù ọlọ́run ọba ní ṣe ìrí ìtọ́lọ́run ọba tàbí ẹ̀kú yí lódodo. Áyíwà jáde tó máa wà ádà lọ́dúnkún àpò.

ọ̀rọ̀ tí a bá fún mọ́rù wa sọ pé báwọn bí ti tọ́jọ́ lọ́nà pé mú jíjà ní lẹ́sùn tẹ̀lẹ̀ pé wọ́n èlé tọ́rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ò lè tọ́ àwọn ìjọba lẹ́yìn tí wọ́n sọ láyé. wọ́n lè máa dáná àti ìjẹ́rì ẹ̀rí bá pé bẹ́ẹ̀ bá fẹ́ padà kó rẹ̀ ní òkú yọ̀ọ̀rọ̀ ń bọ́ nínú bàtà ìwà lórí eléyìí kò lè tọ́rọ̀ tẹ̀sọ̀ ìtọ́gbẹ̀sì láyé ìyá wọn ti kọjá wọ́n á máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìjọba ìgbéra aláàjì bẹ́ẹ̀ ní ìdíje aláàjì ọ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ àtàkàlẹ̀ ìdíje ìjọba ọ̀dọ́ ẹ̀yọ̀ pé kọ́rọ̀ pé. nígbà ìwọ bàtà ọlọ́run ti ṣe gàgà fún mi pé ó ń lè bàtà ìgbé kí ni ó mo ti padà lẹ́yìn ẹ̀ mo ti padà lẹ́yìn. òun á sọ wípé àtẹ́tí padà sọ wípé nílé fún ìṣẹ̀lẹ̀ pé wọ́n kọ́ òun ní ìdí ní ìsìn ìbáyìí lóòótọ́ ni gbogbo wa ti mọ̀ wípé òkú ò lè lára ilé sọ mọ́ ṣùgbọ́n níbi abẹ́rẹ́lọ́wọ́ ní àmẹ́bí sọ pé wọ́n kọ́ ní ìsìn sí. Ah, àwọn àtúntò ìyàwó ara ìjà ọjọ́ ọba ọba ìyá ìyàwó ìjà ni mọ̀tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí àwọn ọkùnrin wà ọkùnrin ní dáhùn ìjọ ní wípé mérekù ni òun ẹni rẹ àdébí ti sọ wípé òkú òun ẹni kékeré o kò lè jọ gbẹgbẹ òun ọdọ pé ìdáhùn àlẹ ààrẹ làyà àlàmúlẹ wọn tún pè sí lọ́dọ̀ ọlọ kébí wọn gbọ́ ó ti àwọn gbọ́ ìdáhùn àlẹ ààrẹ làyà àlàmúlẹ àlẹ lọ ẹkú tu lahu iná wá àlá. Wọ́n mọ̀ ní lọ́dọ̀ ọ̀nà èdè pé wọ́n ń lọ́rọ̀ àdìgbè pé ìjọba jẹ́ ní. Pé wọ́n mọ̀ láti yí o látọ̀dọ̀ ọ̀nà àgbègbè pé láti jẹ́ àjẹ́ ní ẹ̀gbẹ́ pé wọ́n gbọ́rọ̀ ní. Wọ́n mọ̀ lọ́dọ̀ ọ̀nà pé ìgbẹ́ tí mò ń sọ fún wa o wípé bí o òdòdó ní. Ẹ bá àtàlà mi lójú ìgbọ́ yìí náà. Ẹgbẹ́ ìyàwó àjà ti dùgbò lórí wípé ní ká máa lọ sí tààrí kálọ̀ máa gbèrè nǹkan bẹ̀ kálọ̀ máa wá nǹkan bẹ̀ ìgbàgbọ́ sí ọ̀dà rárá ni. túmọ̀ kọ́ àti àwọn ìṣàdùn máa lọ ka áyà mi ọlọ́dún wa lẹ́ni ìdínú sáàtì náà bí áyà mi ìlú yẹn yàtọ̀ sáyà àtàkọ́kọ́ orí ìdìyànká lára sí ìdílé fún ẹ̀sìn náà ìrẹ́ oòrùn lè fún òkú ní ìgbẹ̀gbẹ̀ bá. ọlọ́dún wa lẹ́ni ìdínú tó látara bẹ́ẹ̀ àwọn àbá àwọn ẹ̀rọ wá ní ìgbà àbá ẹgbọ́yé nínú àdíjì yẹn ó ní kílẹ̀ dáadáa wà kọ́ látọ̀ sáadà ìkánná àwọn àbá àwọn tó dájú lọ ní rọ́ọ̀wé àdíjì tó gbà ní ìsìn wá ó ní ìgbà máa sọ ní pé mílẹ̀kù ṣẹlẹ̀ ìjọ náà ní torí dábàá fún un bọ́ọ̀lù èdè yìí ó wà lẹ́gbẹ̀ẹ́ àrẹ̀ yìí ó ní ká máa sọ ní pé àyà àhúnmùlọ́ọ̀ ọlọ́run ọba ṣe wọ́n lẹ́rìí ó tẹ̀lé padà sí wọn lára àdá àtìmá àhùnùkọ́ òòlà òun tó fi jẹ́ kí wọ́n gbọ́rọ̀ àjẹ́bì ṣègbè gbígbọ́rọ̀ àjẹ́bì yẹn làwọn òbí yìí kan wá tẹ̀sí bí yọ wà ní kìmọ́ta wà má ṣe wà ká wà nàgàrà rà ọlọ́run kò jẹ́ ojútì fún wa kò jẹ́ èèyàn fún wa kò jẹ́ ìjẹgbẹrẹ fún wa kọ́ jẹ́ ìyà fún wọn kọ́ jẹ́ ìkátàbà fún wọn lọ́nà ìbílẹ̀ ló fi mú bílẹ̀ sílẹ̀ wá lọ́wọ́ àwọn mọ̀kànlí mọ̀kànlí bọ̀rọ̀ yẹn wá sí kìtàbí magazi nínú gbàdọ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ogun pẹ̀lú ìgbọ̀rọ̀ náà tó kátàrí ka ọ̀rọ̀ yìí pẹ̀lú kó ní kan lè tàbí Àgbàgbà nínú àdúgbò sí pé ìtẹ̀sàmẹ́ta pọ́tùlà mùsùlùmí yà mọ́ àgbà. Ìgbàgbà wáyé ti pé ọ̀rọ̀ táwọn ọ̀tẹ̀ gbọ́ngbọ́ ń jọ yẹn, òbí rẹ̀ yẹn ti lọ. Ẹni ẹgbẹ́ ìgbẹ́ lórí ìdáre ìwọ̀n tó máa ń bá lọ́wọ́ rẹ̀ lọ. Àdájọ́ ọ̀rọ̀ mi ìdáre ìgbẹ́lẹ́mọ́ tó lọ́rọ̀ tó lọ́rọ̀ lọ. Tọ́ ẹ̀yẹ́ kò ní lọ́rẹ̀. Tí wọ́n lágbàá bẹ́ẹ̀, ó lọ àwọn àpọ̀ bìbẹ̀lì tá a bá ti lẹ́yìn pé ká sọ̀rọ̀ ẹ máa lọ sàrí àrẹ ní ìwé ní kó sálámù. Nínú sálámù, ẹ̀rí ẹ̀rí lórí ká sálámù ẹ̀ ń tẹ̀lé bá lọ. Ibi tẹ́lẹ̀ ìgbà ti wá pé wọ́n lè gbọ́ ìjẹ̀jẹ̀ ìjọba ní àjẹ́lẹ̀ àwọn ìjẹ́ lọ. Ṣùgbọ́n ti fi lọ nígbà nílé o. Sọ̀rọ̀ tó máa gbé ọ̀rọ̀ àná kí ni wọ́n tó gbọ́ nǹkan o ò lè gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn sí i náà o ò lè gbọ́ nǹkan kan. wàmà fún wúwo gbàgbọ́ yẹ̀ ni pé báàgàrẹ̀ a lẹ́yìn sí i kó dáhùn sọ̀rọ̀ sí ẹjọ́ yìí. láyà wọ́n fi lè gbọ́ nǹkan àtàkà búrẹ́dì. lẹ́yìn àwọn kàmá kọ́lá kọ̀ọ̀kan àdàkọ̀ rọ́ọ̀mì àdì nítorí wọn ni pé àyà àkókò wọ ẹgbẹ́ bàtí ìjọba ní kẹ́kẹ́ ìjúwẹ́ ẹni pé ọlọ́run ti wọ́n lẹ́yìn yìí àtà àtúmọ̀ àbùkù kọ́wé yàgò tó fi gbé wọn gbọ́rọ̀ ànábì táwọn bí àwọn akọ̀tì ọlọ́ọ̀bí bú wọn ní ó lè fi pẹ̀lẹ́ wọn. ẹlẹ́sìn ní pé káwọn wò pé ìkárùn àìsàdà lè fọ àìsàn nínú wọn káyé ìyàwó àìsà wọn kọ́ tako nínú wọn lọ. tó jẹ́ wọn ti mọ ìpìlẹ̀ wọ́n máa ìpìlẹ̀ sí wọn. wàhálà ìjà sọ́lá láti yá kù àwọn sọ pé àbẹ́bí òòjọ́ gbé nínú ànábì òòjọ́ rí pé yẹ bal qala innahu la'ana ya'lamu brown to the ground náà ló gbọ́ ìgbé wọ́n pẹ̀ lọ́gbọ́ ọlọ́run pé òwúrò lè lọ́gbọ́ wọn ò lè gbọ́rọ̀ òdòdó gbọ́rọ̀ mo tẹ̀sí lásán mi àyà ọwọ́ mẹ́rin wá pẹ̀lú àyà pé kí nàkà láàtú ní wúrò àgbà ìrẹ́ ò lè gbọ́ ò lè fáwọn òfin ìjẹ̀kẹ̀ gbọ́ wọn sọ fún náà ẹlẹ́ẹ̀kẹta tó parí òun náà ní pé gínú àtàwọn bí iwu bẹ́ẹ̀ ìwà ara kristu a wà á rí kàkà ìrọ̀ ẹ̀yìn alágbèéká ọ̀rọ̀ àwọn ìjọ abẹ́bẹ̀ méjì yẹn pọ̀ mọ́ra wọn àwọn àjàpọ̀ mọ́ra wọn kí látọ̀ àmì kí ádámù sí ìjà kò lè tí ọ́ láǹfààní kẹ̀kẹ́ kò lè kò lọ́wọ́ àti mọ́ ara rẹ̀ ó ti sílẹ̀ ẹ̀yìn tó wá ń àti káàbà tó súnmọ́ àti ẹni ní ibi o ọ̀nà ẹgbọ́n kan ibi ibi o wọ́n ti dáhùn ìjọba náà láti ọjọ́ ibi o láti ọjọ́ ibi tí ọba tó wá wá mọ́nà wọ̀rá òtòrí ẹ̀ ìjìnlẹ̀ ní pé òkú òde gbọ́ kẹta kà máa sọ̀rọ̀ àbí ìwòrán òun ó lè rí mú kìtà wàlá kí nà wà ṣùgbọ́n láwọn ọba àṣìyà pọ́kílà lóṣèlú àwọn tó pa tí ó jẹ́ àwọn ọ̀jẹ́ lọ ọlọ́run bá pọ́kílà lóṣèlú àwọn òkú tó jẹ́ àwọn ọ̀jẹ́ lọ ọlọ́run tó wọlé wú dídà nígbèrè ìrọ̀súrù mánà kàtàlá àtàṣẹ́mi wù àwọn wájú ọ̀kadà mi sọ ní káàdì wọ́n wò lè tó padà bọ́ ọ̀kadà mi ìgbà كما سوى بذلك قتادة راوي أبي gẹ́gẹ́ bí kọ̀tádà tó bá ní ìwà gẹ́gẹ́ ló sọ wọ́n bá wọ́n pa ọlọ́pàá wá sí ọmọ tó látara bẹ́ẹ̀ ìta àwọn akíláṣẹ́ ìṣòro òun náà ti pé àwọn òkú wa tó ti kú mo ti lọ àwọn ni wọ́n kí a máa tàdúrà òkú ẹmọ́jì a máa lọ bí sàárè ẹmọ́jì wọn yóò jẹun fún wa nípa sàárè àlùjẹ̀mú ọ̀là lọ lógo àwọn ìjọba ìlú ẹmọ́jì a lọ bí sàárè ẹmọ́jì a lọ sọ fáwọn ìsinmi alálẹ̀ àwọn alálẹ̀ ojú ọ̀ àwọn kìíní tó ó lè ní ìsọ fún ọ àwọn eléyìí nípa tí wọn lọ wọn ti lọ pàdé ìgbẹ́sí lọ́dún lọ pàdé àwọn àwọn ọjọ́ Yorùbá wọn àwọn oníkíni àìgbọ́dọ̀ sí àwọn alálẹ̀ alálẹ̀ òṣèlú ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀.

ẹ bá ti kú ojú lọ sí ẹ kò sí ìgbàgbọ́ bẹ́ẹ̀ wò lẹ́yìn lọ. Ní a bá ti ṣe ìgbàgbọ́ bá bá wọn náà àjẹmọ́ tí ò ṣe lè fẹ́. Àjẹmọ́ yọ sọ àwọn ah, ọ̀rọ̀ nígbà wo nínú ìjọba ẹ̀mí gbogbo bẹ́ẹ̀ ti wá. Ẹ bá ti kọ́lá kọ́ bá wọn ṣe ọkàn nígbà gbọ́ sí pé ẹ ìyẹn lè lọ bí òkú. àdúrà ìdúró burú rẹ̀ ẹ̀ alálẹ̀ àwọn alálẹ̀ ọ̀rọ̀ ó gbé yìí ẹ̀rọ ìdí kan. Gbogbo àwọn ọ̀gá ìjọba tó lè máa níyàn pé kò

nílẹ̀ mẹ́kà àdébí gba kó lọ́dọ̀ wọn nílẹ̀ mẹ́dínà ọgbà kó lọ́dọ̀ wọn gbogbo àwọn tó gba ìsìlámù àwọn sọ̀hábà wọ́n gba gbogbo àwọn ọ̀gbẹ́ wọn yìí kó lọ́dọ̀ wọn kí ẹ̀sìn wọn lè bá àjẹ́ tó náà wọ́n tẹ̀ wọ́n gbà olókẹ́tẹ́ àti ọgbẹ́ ni ẹ̀sìn ìfọ̀kan wọn ìta lọ́wọ́ ní sọ́lá tàbí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم Thank you.

àti ìwọ̀ ìwọ̀ ìlú ẹ̀tùbọ̀ wà ní mọ́ ẹ̀sìn ọ̀rọ̀ ìjìnlọ nínú ọjà ọjọ́ ọ̀wọ̀ yìí kò lágbára tó dé pé a ní nínú àwọn nínú ọjà ọ̀wọ̀ yìí tó bá ti wọ́n dé báyìí fún ìyá ọkọ̀ wọn ní ẹni tó lé sí wọn kọ́ tó bá ti ń délé lálẹ́ báyìí wọ́n lọ fún ẹ̀sìn ayé tó ọkọ̀ lé ó pọ̀ kódà tó bá tẹ̀lé àjùlọ ńlá ń darí délé lọ́dà pé ọkọ̀ olówó olówó òun wà lópẹ́ kódà ààrẹ ló ti tó tó tó sí àgbègbè ńlá náà wọn tó dúró àti fẹ́ wọlé wáyà àwọn ènìyàn rẹ̀ tó tó tẹ̀lé wọlé bá wọn lè wọlé wá lọ sí ọba. ìyá ẹ̀yà ìjọ àjì ẹ̀dẹ̀mí ẹ̀jọ̀ ló fẹ́ wọ́n lọ sí bàbá kí ni àwọn òkè sí ẹ̀bà ọ̀dọ́ sí kẹ́kẹ́ wọ́n wà lẹ́yìn ìgbẹ́ nípa lójú ara ní àjọba àdídá ọlọ́run ló lè dá ọ àdídá láti máa ẹ̀dá òkú rẹ̀ lè gbà sí àkíyèsí eléyìí ẹlẹ́dẹ̀ẹ́ta ìbéèrè ní orí. ẹlẹ́dẹ̀ẹ́ta ìbéèrè ní àwọn onímọ̀ ọjà yìí gbogbo àná ti kú ọlẹ́wọ̀n jẹ́. tábà ń rí àwọn ìṣẹ̀lẹ̀ pé bóyá wọ́n ti ọjà láti tẹ̀ tó bọ́yá kálàkátà sí wọn tí a mọ̀ fẹ́ gbé ìgbàgbọ́ wọn ní pé àtìlẹ́lẹ́ pé kátàwẹ̀ àti káfíńkì ní ìpínlẹ̀ ọjà láti rí pé ká lè rí àìsí sí ní àmútó àgbẹ̀ lọ́wọ́ lọ́pọ̀ àwọn ẹ̀rọ ìgbẹ́lẹ̀ tẹ̀lé ẹ̀dúrà wà lẹ́yìn àyè láti máa fọ́.

bóyá ọmọ ìfowópamọ́ tó tàbí lọ́sẹ̀. Ṣé ọ̀rọ̀ mi wà lẹ́yìn lẹ́yìn sẹ́ńtà àti ìbùsọ̀ bóyá àwọn ìtàlẹ̀ sọ̀lẹ̀ ìlú ìṣèlú àwọn ọmọ àwọn ìlú àti ìlú àwọn ṣé ìkọ̀ ibi kan wà lẹ́yìn bá ti tọ́jú ìbùsọ̀ láti ṣe ètò ìrìnà àti ètò ìgbé ẹjọ́ ṣe ṣe ṣe bá ń bọ̀ ṣe bá ń bọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ṣe ṣe ìjọba tààrà yìí. لا لا Thank you.

sàárè lọ́dọ̀ òṣèlú tó wá tó ráwọ̀ ìsìn àti òṣèlú ó sọ ọdẹ tó dé ọlọ́dọ̀ òṣèlú àwọn náà tó ń tó wá ti ní sáré jù ẹni ẹjẹ pé kó ló mọ̀ kó gbọ́ dá wọ́n dá àwọn ẹni ìṣọ̀kọ́tọ̀ wọlé náà ẹni tó bá tẹ̀lé ẹ̀jẹ̀ ló máa sáré lọ tó bá sí láàárọ̀ lọ́wọ́ aláàbẹ̀ sáré lọ́wọ́ lẹ́yìn wọn lè ti máa é lórí ìlọ́lọ́ ṣùgbọ́n wọ́n ẹgbẹ́ ọlọ́mọba rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ lẹ́yìn tó ìjọba bá bẹ́ẹ̀ ó sọ pé à ọlọ́run ìrìnlọ́wọ́ ìgbóyè lọ́wọ́ tí ó bá lè gbóyè ìgbàgbọ́ lẹ́nu yóò kọ̀ kàn sọ ó ń rẹ̀ lọ́wọ́ irú ọrụ bẹ́ẹ̀ ọrụ òde ọrụ ni ọrụ òde àmúra ọrụ adé a ó ní bàbá tó sọ tún bá mọ́ ọ̀pọ̀ dájú ọ̀pọ̀ ìgbàláyé tó lọ́nà àwọn abẹ́ wọn ní kọ́ ìgbé tí wọ́n lọ́ba ti gbé àti ọ̀rọ̀ ìgbé ní pẹ̀lú àárín ìgbàlọ́ ti sàárè àfa àfáwọn ìgbà ti sàárè ẹ máa sọ̀rọ̀ àdúrà ìgbà ọ̀rẹ́ gba ìyára ìgbé ìgbóni kíkọ̀ láti gbé ìgbàlọ́ bàjẹ́ sílíọ̀ àkọlà bàjẹ́ ẹgbẹ́lọ́wọ́ tí wọ́n gbé kásáàrọ̀ yẹn ti san àyè kọ̀ọ̀kan wá. Tó bá ń gbé tóbi ìbàjẹ́ ìkókò wà fún ọ̀gbà. Tó àtàlẹ́ náà yẹn ti ìjọ náà ọba àtijọ́ mi bẹ́ẹ̀ wà ó wà náà ìgbà ọjọ́ náà ti gbé ọmọ àti ọwọ́ kò sọ̀rọ̀ lọ́wọ́. Lẹ́yìn wá gbà náà ń gbé ẹ̀rẹ̀ ẹ̀ pa wípé òkun náà ti wípé wọ́n á sọ̀rọ̀ nípa olú. Ká má jẹ̀ sí òkun sílé àríwú tí a bá ti dúdú gbẹgbẹgbẹ àlẹ ní ọ̀dà bá gbàgbé ààbò pé ọwọ́ abẹ́ kápá yìí rẹ̀ lẹ́sẹ̀ ṣe àlọ́ bá bẹ́ẹ̀ náà ní ọ̀dà níbẹ̀ rárá òkú ìjọba ti jẹ́ pé ààyè ìjọba ti lo àwọn olóòtú láti dàgbà òde sọ ọ̀pẹ̀ tó jẹ́ pé ìjọba máa jẹ́ ìgbà tó ti fẹ́ àtẹ́kọ̀ọ́ mo ní máa débẹ̀ láti máa tẹ̀bọ̀ mo ní máa débẹ̀ láti ẹ̀yà káyé gbogbo àwọn òkú rẹ̀ ayé òwò ní àlè rẹ̀ wọ́n àwọn lápára olóláyè rẹ̀ ó ti àmì yàmà àyà àdìgbà ẹgbẹ́ tó sí ilẹ̀ rárá parí ní àwọn òbí lọ́jọ́ tó tẹ̀ wọ́n mú àwọn ọ̀gá yìí táwọn àdìjọ wà sílẹ̀ olùdámọ̀ tó tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n fara òwúrọ̀ àwọn olóṣìjẹ́ra ẹgbẹ́ bá ti jẹ́ra àwọn ọ̀gá yà ó lè bá wọn lórí àwọn ẹ̀rẹ́. ṣùgbọ́n ilé ìjọba ti lè ní lórí rẹ̀ wọ́n ti sí olórí ìjọba. ìjọba náà rẹ̀ máa ṣe bọ́ lórí ẹnìkan nílé àlejò òkú rẹ̀ kú bẹ́ẹ̀ láti lọ sí gbogbo bá láti lọ bàjẹ́ kí ni ó wà ṣẹ́kọ́. ó ṣàmà bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ àbòkè tó ń kẹ́kọ̀ọ́ ètò ìrẹsì ìrẹsì ìpàdé àjọ ọlọ́run wa pẹ̀lẹ́kọ̀ ọlọ́run òdìbò ẹ̀yìn ẹ̀dùn àwọn ìgbàlódé ọ̀rọ̀ ìgbòrí ní ẹ̀sìn àwọn àjà àbúkí lọ́wọ́ ọ̀rọ̀ ìgbòrí kẹfà kẹfà àti àmà tó ìjọ ńlá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ fún dáadáa púpọ̀. Ẹ̀wọ̀n gbà náà wọ́n béèrè nípa wípé òkú tó bá fún sáà rí ibi ní abẹ́ ẹ̀jẹ̀ fún irú òkú bẹ́ẹ̀ nípa máa fáwọn ẹgbẹ́ sáà rí ibi káṣẹ tàyà fún káṣẹ tì àwọn àtọ́sọ̀ bẹ́ẹ̀. Èrè bá yẹ ọ̀jẹ̀ bá láti ilé àjọba àbámúrílẹ̀ ayélujára àti ní àwọn kọ́lẹ́ṣà láti ní ìlú dáadáa. Ìmọ̀ alágbàdá àtọ̀gbọ́mọ ìrẹ́lẹ́ bá ròyìn ọba wa lórí nígbà náà tó lọ́nà ọ̀gbẹ́ lọ́pàá àgbẹ̀ káfíńtà yàtọ̀ kó lè bá àti pé yóò wà ní Lẹ́yìn wá gbà náà, wọ́n wá sọ̀rọ̀ fún wa wípé ẹjọ́ bá kú sí inú odò. Ìgbàgbọ́ náà ti kú sí ẹgbẹ́ odò náà ẹ̀sìn tí wọ́n ti sí ẹgbẹ́ odò. Ẹ̀sìn tí wọ́n ti sí ẹgbẹ́ odò. Nílẹ̀ ní wọ́n máa gbé ara ah, tí wọ́n odò tó yóò ẹgbẹ́ gbẹ̀gbẹ̀ ẹgbẹ́ orí àwọn ẹgbẹ́ gbẹ̀gbẹ̀ orí àwọn ẹ̀yà ìlú ìjọba nínú ẹgbẹ́ orí ẹ̀kọ́ sí òkú rẹ̀ wọ́n lè jí rẹ̀ dáadáa tó lé wọ́n lè tó fẹ́ kó wọ́n lè tó fẹ́ kí ẹgbẹ́ orí òkú máa gbẹ́ ẹgbẹ́ orí yẹn lọ. ẹ̀sùn mú wọn bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ ẹ̀ bá gbẹ̀gbẹ̀ mú náà wọ́n bẹ̀rẹ̀ sí ìdìbò tó fẹ́ kí orí kan náà ìgbàwọ́ ká ní ẹ̀bọ̀ náà. àgbà ìgbé olùwàgbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ ó fà wọ́n máa olùkẹ́bìrọ̀ láwùjọ wa ní bí ní àwọn àgbàkan olùdọ́lọ́gbà àwọn ẹgbà òkú wọn ọ̀rọ̀ ni àwọn òṣèlú àjẹ́gbẹ̀ sójà kẹgbẹ́ lóde ilé àti ìyàbò ní ẹ̀ tẹ́lẹ̀ lọ́dún tẹ́lẹ̀ lọ́dún sáwọn ìdílé sára ẹ̀ ṣàgbé àbúkù bí àbúkù tó rẹ̀ àdáyé òbí ẹ̀jẹ̀ ọ̀wá tó kù lọ́wọ́ àlẹ́ lórí. tó àwọn àgbàgbọ́ báyìí àtúntí bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ omi yẹn nígbà yìí bẹ̀rẹ̀ omi ìgbẹ̀rù gẹ́gẹ́ bí ìyá nǹkan náà ìlú ẹgbẹ́ ìjẹ̀kùn yẹn ẹgbẹ́ ká sọ̀rọ̀ àkókò omi àwọn àlàáfààní báyìí ọdún ọdún máa ń gbé ọba ọba fún ìgbà abẹ́rẹ́ ọ̀rọ̀ ọba ìpínlẹ̀ wa lọ ní ìdílé ó lè fún yíyàtọ̀ bí ẹgbẹ́ láwọn àyíkọ̀ kan ìdílé. àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní pé ṣé bábà yìí rẹ̀ bẹ̀rẹ̀ lọ́la ó dùn jẹ́kọ́ ó ti dáhùn gẹ́gẹ́ lórí ẹ̀ ẹ̀ẹ́dọ́gbẹ̀ kan sí ilẹ̀ dáhùn náà lórí ẹ̀ dáhùn ẹ̀lẹ́kọ̀ọ́. wọ́n rí pé àbí ìṣúní ti wà lára rẹ̀ ìjọba náà ló kọ́ gbà kúrò lọ́wọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́. ó ti tún sí ìlànà ìgbà ọlọ́ba irú ẹni bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ nà lọ́wọ́ ní torí wọ́n gbé sẹ́lẹ̀ àwọn ẹlẹ́gbọ́ àwọn òkú jẹ́gbọ́ jẹ́gbọ́ jẹ́gbọ́ jẹ́gbọ́ tó ní ilẹ̀ ara ní sínú sínú sínú sínú sínú àwọn ọmọ wa ń sọ ní mọ́ ẹni yóò ti jẹ́ ìwẹ̀ ẹni yóò ti pẹ̀lú wọn ní àwọn ẹlẹ́gbọ́ bàbá lọ. Thank you sí ẹgbẹ́ fún ọ. Àwọn náà lọ rí ìrù rẹ̀ ṣùgbọ́n ọlọ́pàá ti ní ọ ọba ìdíje àwọn ìgbẹ̀rẹ̀ fún ẹgbẹ́ náà. Tó àwọn òṣìṣẹ́ àlẹ́ máa bá wọn jà sí abẹ́ ìgbẹ́ àwọn àrígbé òun ṣe ẹ̀sìn lójú olóyè láwọn ọbẹ̀ lọ́dẹ. Wọ́n láti àfẹ́fẹ́ ìṣúná papọ̀ fún dáàbò fún bàbá àjọwé rẹ̀. Ẹ̀dínú bẹ́ẹ̀ ní máa ló kún ní owó bẹ́ẹ̀ nínú àwọn alákìíkẹ́ yányá ká gbájọ rẹ̀ ẹ̀sùn tó ọdún ìwé ó sáwọn akẹ́kọ̀ọ́ wà lọ́dún

tó ń sọ náà àwọn àmì kẹfẹ́ ní ẹ̀jú pé ti ká ayé tó fojú mọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ìgbé bóyá ìgbà tí wọ́n lè lè lè ti bá ìjọ ọ̀dà lọ wá láti tí ó lè ti parí ayé pé oṣù àlejò rẹ̀ tó sọ yóò lè sọ wípé ẹ̀bọ̀ ojú bá bọ̀ owó ilẹ̀ ojú bá ó ìjẹ̀bọ̀ wáyé ọlọ́mọ fẹ́ lọ sí ní ìgbà ó lè wáyé lọ́jọ́ kí ìgbésẹ̀ kẹta wáyé lọ́jọ́ lọ́wọ́ ó lè wáyé lọ́jọ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ yẹn pé ní ọ̀la àdìsí wọn má ọ̀la ti gbà lábọ̀ ní ojú ìgbà bọ̀ sí ni ọ̀la ìlẹ́kọ̀ wáyé gbẹgbẹ́ àwọn ní sábọ̀ ọ̀bẹ ìjàmbá káfíńsì méjì pọ̀ èyí àjà pé ìlà olùlọ́ra ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀fọ́ ẹgbẹ́ lọ́nà ìjọba bẹ́ẹ̀ ti jẹ́ tuntun ní owó mú dàpọ̀ yìí kẹ́ ẹ̀dá sí ẹgbẹ́ ẹgbẹ́ tuntun ìwé ajẹ́ ìṣòfìlà ló pa àlọ́jẹ̀ bọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n jà pẹ̀lú ọ̀mọ́ra wọn ní kó ìjàmbá wọ̀nyí àwọn ìṣòfò táwọn bẹ́ẹ̀ rárá. táwọn àgbà náà wọ́n sọ fún wa wípé àwọn ìgbìyànjú táwọn náà ó lè fi àṣà sínú ogun tó mú tó ọ̀gbọ̀n náà ló tún bẹ́ẹ̀ tó o lè bá bí lóòrùn wọn á máa dáhùn àjọ àgbẹ̀ kí wọ́n ti dá sí jùlọ wọ́n lè ní ẹ̀jú bẹ́ẹ̀ ló rẹ̀ jù ẹ̀jú ẹ̀jú jẹ́ wọ́n ti di ti kiri ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọ̀lọ́ ti di ìgbìyànjú ti di ọ̀rọ̀ ti di òtítà lásán tó wúlò ní ẹgbẹ́ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹgbẹ́ ká sọ àdáda ọlọ́mọ yóò fi kọ̀ọ̀kan náà wọ́n ti àlùmọ̀ ṣàdúrà fún yàtọ̀ àwọn ọ̀gẹ́rẹ̀ àwọn ṣàdúrà fún yàtọ̀ àwọn àwọn ẹni àwọn tó ti kú náà ti kàtà tó wa ẹ̀sìn ti jẹ́ ìpínlẹ̀ ìtàdúrà àwọn màkún ẹgbẹ̀rẹ̀ àkùnmá àmà àbáyà ìṣàlẹ̀ ìtàdúrà àwọn onímọ̀ràn àkọwọ́ kẹwọn ẹ̀bá fún àlàyé náà àdúrà. wọn náà obìnrin tó fi wájà márùn-ún kékeré ìtàdá abẹ́ ti fi ṣe ẹni ìtàdá ẹ̀ ṣe fi òun náà ti gbé ẹjọ́ tó ń pọ̀ nípa àkọlọ́wọ́ ìgbé ọba náà kò lè lọ sí wọn. àgbẹ̀rù máa ń fa àwọn ìgbàgbọ́ ìlú tó jẹ́ ẹ bá rí ìlú tó lè fa tọ́lọ́ ẹ̀yẹ pọ̀ mọ̀ tẹ́ bá rí náwó náà pé ẹ pé ọ̀kẹ́ pé a kọ́ mọ̀ kùrà ní ìka àbúkọ́ mọ̀ nàìjíríà ìgbà tó ń bá ẹ̀sìn ní ọ̀rọ̀ ọ̀rọ̀. wọ́n dé ọ̀rọ̀ yẹ olè máa ń fi kílè òkúta òkúta ẹlẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ wọn tún àwọn ẹgbẹ́ ìgbẹ́ ló pàtàkì jù nínú tí wọ́n lé ló pàtàkì ọlọ́dọ̀ra rẹ àwọn ẹgbẹ́ tí wọ́n lè tó sí olùgbé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ kò bẹ́ẹ̀ tó kọ́ bẹ́ẹ̀ tó rà nígbà tó bá di àwọ̀ ẹ̀wọ̀n tó bẹ́ẹ̀ tó rà lọ́dọ̀ bá bẹ́ẹ̀ lómi tó bá tọ́ wọ́n ní àtọ́mọdé ọ̀sán fún agbára tó wà ní ọ̀gbẹ́ tí máa gbọ́ bàtà àti ìrọ̀ àwọn jábá tí ń sọ ẹgbẹ́ ìgbà tí mú wá ìwé náà láwọn ìdí ẹ̀sùn rẹ̀ sí ni ó máa ń gbọ́. ní ara ẹjọ́ kò sí àárẹ̀ tó máa bá àárẹ̀ ẹ̀jọ́ ìsọ̀rọ̀ kò sí tó àárá ojú ẹni àárẹ̀ tó wá tó lè. kódà kó bẹ́ẹ̀ lọ bẹ dàárẹ̀ wò ní má ti bá wà tó bá lọ sílẹ̀ kó

wọ́n ti abájú àdó àkókò wọn ní àbá ti sọ òkú náà tó ló kúlẹ̀ nígbà náà àbí kí ni nǹkan tí àgbàgbà rẹ pé abẹ́ ti sọ òkú àyẹ̀wò òkú nígbà náà. sábà wá tó ti dán àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ ti wá sí ẹgbẹ́ ààrẹ ìjọba àti pé òsì ti kàtó wá sí. ẹgbẹ́ àgbẹ̀ mi ti òsì gbogbo oúnjẹ ìwà bẹ́ẹ̀ láì sí jẹ́gbẹ́ ẹnìkan ọ̀jẹ̀ máa sọ̀rọ̀ gbogbo oníṣẹ́ ẹ̀rọ akẹ́kọ̀ọ́ ní ẹ̀ẹ́dàdúrà nínú ẹ̀yìn ẹ̀rọ ìṣẹ́jọ́ láti pé ọlọ́run gẹ́gẹ́ ní òní ìbéèrè lẹ́wọ̀n ìjẹ́gẹ́jọ́ láti gbọ́dọ̀ ẹ̀rọ alágbára tó sọ ẹ̀yìn ẹ̀jọ́ tó láti tó ti wá ọjọ́ bá ní ìfọ̀míṣẹ̀ tó wà tó ẹgbẹ́ ìfọ̀tà níbi bẹ̀rẹ̀ ẹ̀ta ìrìn àjò rẹ̀ oníwà rẹ̀ ìfọ̀tà ẹ̀ta ìrìn àjò rẹ̀ ìgbà ìgbà ìgbà ìgbà Ọ̀sán ìjọba ìyá kan ti sọ ti gbé ọya ẹ̀kọ́ ti wá àjò. Kò sí ìgbẹ̀gbẹ̀ lọ. Ibi jẹ́ ti tó wá àjò fún ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ni ìrírí. Sọ a nínú ìlànà. Pẹ̀lú àpapọ̀ òwe pẹ̀lú ẹ̀ka bá ti wọlé fún wọn láǹfààní. Bóyá àwọn ọmọ rẹ̀ lọ fún ẹwọn ilé ìgbà pé ìdí kan. Ìgbé ìgbà ilé àgbàdo ọ̀bẹ àti ilé padà lọ jókòó nínú ilé náà. Àdìgbẹ́dá ń tẹ̀lé káàdì àti ìlànà tòtáàbí ọ̀nà ní islam ti gbé àwọn ọba ní ìjẹ́jú tí ìjẹ́jú ní láti gbé ẹni kan sọ̀rọ̀ ló bá wọn sọ ló dára ní wọn. ó lè wà bẹ́ẹ̀ bí àwọn òbí wọn máa ti gbélé ibi táàbí ẹ̀jẹ̀ wọn ní ọgbẹ́ ìgbọ̀n lọ́wọ́ láwọn ìgbọ̀n alágbèrè ti di ti onípa ní bàtà Yọ́ọ̀ bí sáré olóòrùn ní pé nínú ọmọ ti bá náà. Ṣé ṣé ariwo bàtà wọn ni wọ́n ti bá náà? Ibi tí wọ́n bá ti lò kù sí ọ̀sẹ̀ ìdámọ́ra àárín ẹni ọ̀fẹ́ láti mú ọ nínú bàtà. Ibi tí àwọn òkú wà yẹn lẹ́sùn òkú lọ́ba. Bẹ́ẹ̀ni sọ̀kún yẹn. Ṣẹ̀fẹ̀ òkú wọ́n ti मैं वन मतदान कोशिश से मतदान नौकर गांव आए ना लेकिन बाद को जाए से योगी देव किसान ने आओ इसे करो तो ये तो मतदान सुनिश्चित Guys, want to ẹ̀tọ́jọ́ bá wọn bọ́ọ̀lẹ̀ òbí ẹ̀ yóò wọlé ara àbí ẹ̀ wọlé òbí wọlé ló jẹ́ kí gbogbo máa rìn ṣùgbọ́n láà ó ń wọ wọlé ṣùgbọ́n láàrin ní kíni o láàrin ní títà rẹ̀ wọ́ rẹ̀ òun ìgbé kékeré rẹ̀ ní tòtọ́ ẹ̀ wọn bẹ̀ ká máa ń borí òkú ní ara ẹ̀ ẹ̀ láti wà láì láti wà láì láti borí ìbọn sí inú ọ̀pẹ̀ kí ìyàwó tó fẹ́ bẹ̀rẹ̀ mẹ́ta wà tó o ká fún mọ́ àwọn fún ẹ̀jẹ̀ tó o wọn náà wọ́n tẹ̀sán ká tọ́kọ́ lọ sí wọn àti ìgbòho jẹ́ kó fún wa tó a rẹ̀ kọ́ lọ́wọ́ ìtàkùn ṣàlùkọ́ ìtàkùn